oníbèrè ilé wọn ní orúkọ àwọn abdulrasaq láti borno wọn ní asalaamu wọn ní tí ọlọ́run mọ́ṣá fi ọ̀pọ̀lọpọ̀ bárkà sí ìmọ̀ yín. sàmì àti gbogbo wa náà. wọ́n ní láti gé ọ̀rọ̀ àwọn ní kúkúrú wọ́n ní àbúrò àwọn ọkùnrin eh, ni ó jẹ́ ẹnìkan tí èyí ti ju ẹnìkan kan nínú ẹbí. Hmm. àtà kò í gbọ́rọ̀ sí bàbá àwọn gan lẹ́nu hmm. bàbá àwọn gan. kò wá tó ní tìjú nínú ẹbí tó lè bá a sọ̀rọ̀ wípé ó sì ti ṣe ìpanilára ó ti kó aburú bá ẹbí nínà hmm. débi wípé àwọn yòókù àwọn wá gbìmọ̀ wípé káwọn pàtì káwọn yá kù nínú ẹbí hmm. wípé torí gbogbo tó ti ṣe fún ẹbí tí ò sì tẹ́lẹ̀ kankan tó lè bá a sọ̀rọ̀ tó lè gbọ́ sí lẹ́nu hmm. wípé ṣé bí àwọn bá ṣe irú nǹkan báyìí ṣé láti yàáfò inú ẹbí ṣe islam ìfaramọ́. ara o islam ọ̀faramọ́ ọ̀rọ̀ ẹbí ó ní agbára púpọ̀ òun gan kó mọ́ fílẹ̀ kó mọ́ bá sàdúwà kó sì máa ti wáàzí fún ọgbọ́ ọkọ̀ gbọ́ ọkọ̀ mọ́sọ̀ kó ti bá tọ́sọ́ fún tí ọgbọ́ àti ara ọ̀ ọlọ́run fẹ́ fi tẹ́ẹ̀sì wọn wò ní kó sì máa ti kí ni arákùnrin kan sọ wà lẹ́bí sẹ́lẹ̀m pé yá Rasulullah ẹni ẹmọ ṣe dáadáa sáwọn ẹbí wa àwọn ẹbí tèmi mò ṣe dáadáa sí wọn aburú wọn ṣe fún mi irú tí wọn náà ni aburú wọn ṣe fún mi alábì ni tíráìpù tó lọ sọ ọlọ́run ọba ò ní yé rìn ẹ̀ lọ́wọ́ lórí wọn ọlọ́run bí àpé ó sì fún dé rúgbó náà jẹun káwọn máa ṣe dáadáa sí ó ti yẹn bá ṣe dáadáa ọmọ ṣe dáadáa sí wọn pàṣẹ àgbàdo ewúrẹ́ ni bẹ́ẹ̀ pẹ́pẹ́ ọmọ ẹ̀yà wọn ni lẹ́yìn náà bọ́yọ̀ ọ̀nà tó bí

wọ́n pàdé fi àwọn mọ́dàmí ṣe yúmbàs àwọn sítà kan wá jà níbi tààlim àwọn sítà méjì wá jà abáyà kọmití discipline wọ́n bá ní ọgbọ́n wá sí tààlim fóṣù mẹ́ta kọ́ ni àbí oṣù méjì ni ọ̀rọ̀ yẹn tẹ́mi lọ́rùn mi jẹ́ chairman but àwọn kọmití dáàyàn ni wọ́n mú òfin yẹn wá mọ́ òpè mọ́ àlọ́lé mọ́lẹ̀ wọ́n mọ́lẹ̀ mọ́ àbí ìlọ mọ́lẹ̀ mọ́lẹ̀ ah ayé sùlẹ́mọ̀ kó skúlù kọ́ yìí mutane suna zuwa wani magana Allah suna fada kuka kore su ai kun ga mutu eh, su je wani shaitan kenan ai wani magana Allah shaitan zai canja su ó di wa ọlọ́run yàrá yọ̀rọ̀ bá wọn bára wọn jà ṣetán lò wọn ẹwà wọn à ẹlẹ́ wọn ti ṣetán nù yọ̀rọ̀ ọlọ́run bá gan change o da yọ̀rọ̀ ọlọ́run bá wọ́n change bá so always ẹwà ara kan mo tí wọ́n àná àwọn gba alùmíì sí báyìí fún ẹnìkan wá ní ọlọ́wọ́ kọ́ ẹ̀ anábìnilá táìn ṣetán alẹ́ kúl aláyà habik ó ní máa ọlọ́wọ́ kọ́ ẹ̀ tó yóò ní ara mọ́nà ṣetán lọ lórí rẹ̀ tí wọ́n ní kọ́lọ́wọ́ kọ́ ọ̀fẹ́ kí ṣetán ó lùbá lórí fi tó bá ṣe nǹkan tó wá dùn ọ́nà ni Allah yadik Allah yadik ó di bí nínú Allah yadik ọlọ́ọ̀bà kó fi ọmọ náà Allah yadik ó ní eh, ìdáwọ́lọ́gbọ́ abúfẹ́ sórí ibú ni abọ́wẹ́ wọ́n lọ́kọ́ fi mọ̀ náà ni ó di yíwa wallahu ta'ala